السلام عليكم ورحمة الله وبركاته afi ọfẹkun ọba dẹdẹ Allah subhanahu wa ta'ala tó fi ìyọ́nú rẹ̀ tó fi tún pawápọ̀ ní àárọ̀ yìí à ń bẹ̀ kọ́ má fi ìbínú rẹ̀ tó wa ká ìrọ̀rí wa ìsọ̀rọ̀ sí wa àti ṣe sí wa kọjá kó bá n tó ń fẹ́ mu kó dẹ̀ fi ṣe sábàbí oríire fún aláyé ń bí àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ nígbà míì èèyàn máa ní òdodo lọ́wọ́ tọ́jà yìí pé torí pé òun kàn yìí kò yìí ṣẹni tí ó níwà òdodo yìí àwọn èèyàn ò ní rí òdodo mú látara rẹ̀ nígbà míì sì wẹ̀ á rí àwọn èèyàn torí pé wọ́n níwà àwọn nǹkan tí wọ́n gbé dání ó lè má yẹn jù títí bọ̀ torí pé wọ́n ní ìwà yẹn àwọn èèyàn ọmọ ọkàn àwọn èèyàn ọmọ fà mọ́ wọn látara da ìwà tí wọ́n níyẹn wọ́n wàá máa fi tan ìbàjẹ́. ojú ọ̀nà sáràfù sọ̀lẹ̀ àwọn ẹni rẹ tí ti kọjá lọ tí Allah subhanahu wa ta'ala tó yìn wọ́n tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ ká fi tiwọn ṣe àríkọ́ṣe káwa náà lè bá a jèrè láyé àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmá bí wọ́n ṣe jèrè ọ̀yà pàṣẹlẹ̀ èrè tí wọ́n jẹ láyé ni wípé ọlọ́run bá rọ ayé fún wọn wọn lólẹ̀ bá ṣe kéré tó bí wọn ò ṣe ní nǹkan táyé lọ́wọ́ tó ọlọ́run ọba fi wọ́n ṣe rẹfirí fáyé ẹ̀yin lẹ́kọ̀ọ́ ayé bí wọ́n ṣe ṣe tí wọ́n fi rí ṣe kí ló fà wọ́n ló dúdú lọ́wọ́ òdodo la pa lára wọn ẹni tí kì í ṣolódodo gan tó bá gbúrò wọn yóò máa wò yí pé à àwọn eléyìí ọ̀kan nínú àwọn ọba àwọn kòfàr ìgbà tó gbúrò àwọn sàábẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí ló sọ ó ní bọ́ bá ṣe pé bẹ́ẹ̀ ṣe júwe wọn ni wọ́n rí o n kò ní pẹ́ kò ní jù wọ́n wàá gba ibi tí mo wà yìí torí pé kí ni wọ́n ní ìgbà tí wọ́n ń júwe wọn wọ́n ní wọ́n èé fòrò ṣeré ìṣesí wọn sì wẹ̀ lọ́sàn-án wọ́n sá fún un tọ́lọ́hún ọba ọ̀fẹ́ tọ́wọ́n bá ti ń rí wọn báyìí ọmọ ara mi ọlọ́run ọba lára wọn wọn iṣẹ́ ń tó o lé kankan wò wò kọ́ ọ ta lò torí torí pé wọ́n fi ọ̀wọ̀ fún tọba adẹ́dà ọlọ́run fọwọ́ sí wọn lára nítorí náà gbogbo ìgbà Allah subhanahu wa ta'ala ó fẹ́ kí ìṣesí wa kọjọ tiwọn torí wípé wọ́n rí bí wọ́n ṣe rí nípa àpá òfin ọlọ́run ọba mọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba ọlọ́run wa rọ ayé pé kó máa sìn wọ́n. wọ́n wá aráyé lò ní lílò tó jẹ́ wípé yóò jẹ́ dáadáa fún wọn lọ́hùn. tí abatila ń pèpè sójú ọ̀nà tí Allah subhanahu wa ta'ala tó fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sí wọn báyìí ọ̀pọ̀ dandan kí wọ́n á ní nǹkan àkọ́kọ́ tó jẹ́ pé a gbọ́dọ̀ òní ń ta arọra mẹ́nuba ní ọ̀sẹ̀ tó ni gbogbo ń ojú rẹ ọlọ́run ọba là ń fi wá àfi wá ẹ̀yìn èèyàn lọ́fi jẹ́ pé afáfi sọ wípé ní ntọ́kọ́kọ́ ti síwájú ni wípé ìṣesí àwọn ẹni tí wọ́n ti kọjá lọ yìí o tí wọ́n gbọ́ táwa náà gbọ́dọ̀ múlò tó jẹ́ pé látara mímúlò rẹ̀ èrè ń jẹ́ tọ́lọ́run ọba tó fún wọn ọlọ́run ọba ò ní fi dùn àwa náà ọlọ́run ọba máa ṣàṣẹ bẹ́ẹ̀ fún wa àkọ́kọ́ rẹ̀ ni ikhlasuhum fil ilm wal amal wọ́n ń wá ìmọ̀ láti fi wojú rí ọlọ́run ọba ni hmm? kí ni tuma yàn wọ́n ń wá ìmọ̀ láti fi lò ó kọ́lọ́run ọba lè bá àyọ́nú sí wọn kọ́mọ́ bá a di wípé yóò di ìbálẹ́jọ́ burúkú fún wọn ní jọgbẹ́ndé alikiyama so kí ni ìmọ̀ wí kí wọ́n á ní ìmọ̀ ìmọ̀ téèyàn fi jèrè níwájú ọlọ́run ọba níjọ́ gbẹ̀ǹdà àlìkíyàmà ó ní wípé qala Allah qala rasul qala sahaba Allah subhanahu wa ta'ala sọ báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà ń ṣàlàyé rẹ̀ báyìí àwọn ṣàábé ṣàábé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà wọ́n mú lò báyìí bí wọ́n ṣe tù bí wọ́n ṣe lò ó pàtàkì téèyàn bá ti yẹsẹ̀ bẹ́ẹ̀ yóò ṣì tú masalan a máa mú wá ní gbogbo gbà Allah subhanahu wa ta'ala ó ní ká kírun àsìkò táàkìtì oríkèéríkèé rẹ̀ àwọn òpó rẹ̀ àwọn èròjà rẹ̀ sunan àwọn tó yẹ ká ṣe nínú bó ṣe yẹ ká ṣe níbo láti rí nínú sunan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àwọn wo ni wọ́n ṣàlàyé fún ayé pé àwọn nǹkan míì bẹ́ẹ̀ o tá a lè máa rò bá kan tó yẹ pé kò sí rárá rẹ o àwọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam. pé àṣe báyìí mẹ́tẹ̀lẹ̀ ọ̀kan nínú àwọn èèyàn ó kírun láyé òjíṣẹ́ ńlá láyé nígbà tó jíṣẹ́ ńlá sàrà sálàm ti lọ tán ọwọ́ á gbé ọwọ́ rẹ̀ sókè bí ìgbà a máa ṣe ní gbàtàkìlérò ihram ní àárín sájídà méjèèjì ọ̀kan nínú àwọn tí wọ́n wà ń bẹ̀ ó jẹ́ ó dúró kó kírun tán bó ṣe kírun tán lọ́ba hàn pọ́nkán yálọ o èyí tó tún mú wáyìí ọ̀yàpá sí ní táwa mọ̀ ibo lọ́ọ́ fà lọ ọ́ fà lọ síwájú Ibn Mas'ud rọ̀dánà ánìwọ̀n ẹ pé ẹni kírun bákan ní ìsìn òye mi wọ́n ní bọ́ọ̀ lọ ṣe kì ọlọ́n gbọ́wọ́ sí òun rẹ̀ ọwọ́ gbọ́wọ́ sókè láàrin sọ̀jádà méjèèjì ah, Ibn Mas'ud ní ara bó ṣe máa ń kírun náà nù sallallahu alayhi wa sallam ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ kó ṣe kìí ṣe pọn dandan ọ̀tẹ́yìn bá ṣe ọlọ́lá torí pé kí ni wọ́n sọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní fún gbogbo ọwọ́ tí èèyàn gbé sókè yọgbà lára mẹ́wàá ìka kọ̀ọ̀kan lára kọ̀ọ̀kan tani wa tani tani ládàá sùn àmọ̀ báyà bẹ̀rù láti mọ̀ so àwọn nǹkan wọ̀nyí oúnjẹ tó jẹ́ pé ìṣesí wọn ó pàtàkì láti fi tú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tá bá fẹ́ kírun àmọ́ wípé agbọ́dọ̀ pé ìran irun jama but kò pé irun níbi ìdì kò pé ìdì méjèèjì àgbọ̀ kò pé irun wọ́n gbà á bẹ̀ wọn ò pé irun wákàtí ni gbogbo ibi wọ́n ṣe lò ó pàtàkì kì í wá ṣe ó pè yẹn nìkan bá ń ṣe ń lò á máa lò láti ṣe kíni láti fi wójú rẹ ọlọ́run ọba láti fi ṣẹ̀sìn ntọ́wá bí ìpè ọmọlàkejì sí ó ní wípé a gbọ́dọ̀ máa wo àwọn èèyàn àràn kí wọ́n máa lúwẹ̀ẹ́ nínú àìmọ̀ kan ìbàjẹ́ ká má pàkíyèsí wọn sí ìmọ̀ wíwá àti ìmúlò rẹ̀ òun ló pe àkíyèsí wa sí pé a gbọ́dọ̀ pe ọmọlàkejì òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn tí wọ́n dà mọ̀ tí wọn ò bìkítà lórí àwọn tí wọn ò dà mọ̀ ó dàbí àwọn tí wọ́n wà ní ọkọ̀ ojú omi tí wọ́n wà ní ọkọ̀ ojú omi tó nípele àwọn kan wà sálẹ̀ àwọn kan wà lókè àwọn tí wọ́n wà lókè wọ́n rómi mu àwọn tí wọ́n wà sálẹ̀ wọn rómi mu ògbẹ́ngbẹ́ wọn àwọn tí wọ́n ń dẹ̀ ń bẹ lókè wọn ò sọ̀kalẹ̀ láti ṣe kíni láti fún wọn lómi. àti àwọn àbá ń sẹ̀dọ̀ kan wá sọ pé kí là ń dára wa láàmú ṣe bá a ké ni ẹ̀jẹ̀ á lu tá a bá lu omi ọ̀ jáde wa àmúyó láàmú wọ́n dẹ̀ múyó lóòótọ́ tá kí sáwọn nìkan wọ́n múyó tá bá ilé lu kíní ọ̀sẹ̀lẹ̀ ọkọ̀ orí bẹ́ẹ̀ náà ni kéèyàn dákẹ́ lórí ntọ́mọ̀ kọ́mọ́ pọ́nmọ́lá kejì sí i Ah, aburú ni ó mú wa aburú ni ó mú wa torí wípé kíni ìgbà ọba yá aburú nǹkan yóò taba òun gan tó dúró tí ó yẹ pé kò ní rí dáadáa ṣe lọ́fi jẹ́ pé ìpolongo òdodo ìmúsùúrù lórí pípolongo ìtí ń bá èèyàn bá nínira ọ̀ràn yẹn ni tí ìbá ṣe pé ń ṣe torí pé ó fẹ́ fi wójú rẹ ọlọ́run ọba nìkan nígbà ọba débì kan sọ pé ah ọlọ́run ò sí gbèǹjà kọ́ ọlọ́run ọba ọlọ́run ọba kọ́ wá sí but kí ni ọlọ́run ọba wí subhanahu wa ó ní a mú sùúrù lérí rẹ̀ ni a dúró lórí rẹ̀ láti máa pèpè torí pé kí ni gbogbo ìnira yìí ariwo ọjà ni ọba tá à ń bá nájà òun la máa wò tí ì bá ṣe pé yẹn ṣe é láti fi wojú re rẹ̀ eléyìí ò ní ṣẹlẹ̀ ìwà ṣe láti fi wojú re rẹ̀ yìí òun ní jẹ́ kí iṣẹ́ wọn lapa láyé àpèjúwe pàtàkì tá a máa mú wá lórí eléyìí gbogbo gbà ó ní ìpèpè anabi ibrahim sallallahu ala nabiyina wa alayhi gbà tó pèpè ń jọ́nà lọ́hùn sí hajj tọ́lọ́wọ́n bá ní kó pèpè ṣé máìkì wà kò sí máìkì òun wò yí pé mélòó lòun òun ṣùgbọ́n allah subhanahu wa ta'ala ní kó pè nítorí òun kó wá máa wo ohun tí ó ṣẹlẹ̀ torí pọ́ pé nítorí tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kí ló ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ kó dé ibi tí èròǹgbà ń gan òrò kò sí ibi tí àkójọpọ̀ kan tó ti kún lórílẹ̀ ayé lẹ́nu bí ibà ṣe àkójọpọ̀ hajj kò sí. táwọn yẹn bá ń dundun gbogbo onira tí wọ́n bá ní bẹ̀ tí wọ́n bá ń pariwo lọ́wọ́ wàhálà ẹ̀ pọ̀ jù ká má tí ì ṣe tán ni wọ́n fẹ́ padà sọ̀hún torí pé kí ni Allah subhanahu wa ta'ala òun ló pè wọ́n bí yẹn bá ti ń ṣiṣẹ́ rí tó ṣe ní láti fi wójú rí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala nìkan bí ṣe máa lápá nù lọ́fi jẹ́ wípé àwọn ẹni retí wọn kọjá lọ àwọn sọlọ sọlẹ wọn máa ń pẹ kí a ṣe àdáyẹn rí gbogbo ntá bá ń ṣe àwọn àmọ́ àmúlò kí là ṣe àdáyẹrí hùn ní pé ọlọ́run ọba nìkan là ń fi wojú re rẹ̀ náà wal khawf min ar-riya wọ́n máa ń páyà pé kí n táwọn ń ṣe kọ́ má jẹ́ àṣehàn nítorí náà dáadáa tí wọ́n máa ń ṣe é pamọ́ ọmọ ń pọ̀ ju èyí tí wọ́n ṣe hàn lọ tí wọ́n ṣe ní gbangba lọ. a máa wa tí Sayyidina abubakar radiyallahu anhu as-siddiq al-akbar pẹ̀lú arúgbó nílùú madina tọ́jẹ́ oko tí ọ̀rẹ́ ni tọ́jú rẹ̀ ọtí sayyidina abubakar radiyallahu anhu bó ṣe jẹ́ amir tó tọ́jẹ́ khalifa tó tọ́jẹ́ yìí pé òun máa ń ṣègbìyànjú láti máa tọ́jú àwọn ẹni tọ́jú oko yìí kí wọ́n á ní ẹ̀rí wa lórí eléyìí náà Allah subhanahu wa ta'ala ọba òlẹ́kẹ̀ọ́lá ń sọ fún wa wípé náà. ala lillahi ad al-khalis ẹtẹ́tí sí kẹ́ gbọ́ ọ àdínà kọ́lẹ̀s àdáyanrí ẹ̀sìn àdáyanrí ẹ̀sìn pé gbogbo ohun téèyàn ọba ń ṣe o lórí ẹ̀sìn o àṣebáyì àṣebáyì asáré sókò asáré sódò pé à ń sin lọ́hùn ọba o kọjá pé lèlá torí ọlọ́hùn ọba nìkan ni ọ̀dọ̀ nìkan là ń ń wá ẹ̀san ká má retí ẹ̀san lọ́dọ̀ kankan náà. تعظيمهم لحرمة الله تعالى وغيرتهم إذا انتكهت حرمتهم جل وعلا نعم لا يلي تعظيمهم لحرمة الله سبحانه وتعالى àwọn ẹni tó ti kọjá lọ wọn máa ń ṣe nǹkan tí gbogbo wa náà gbọ́dọ̀ ṣe torí wípé àpọ́nlé wa iyì wa ẹ̀yẹ wa ọrọ̀ mọ́ kí ni ìbàbàrà ìwọ ọlọ́run ọba òfin ọlọ́run ọba ni obìnrin àtọkùnrin obìnrin olóbìnrin àtọkùnrin ọlọ́kùnrin a gbọ́dọ̀ rí wọn lẹ́gbẹ̀ẹ́ ara wọn kì í ṣe ẹnìkan ilé ọlọ́run ọba a gbọ́dọ̀ fún lọ́wọ́ kì í ṣe ẹnìkan àwọn ìjọ àsìkò ìjọsìn ọba adẹ́dàá wa ta'ala a gbọ́dọ̀ fún lápọ̀nlé àsìkò orun àwọn ibi tá à ń ti ń kírun wọ́n bàbàrà rẹ̀ lópin ìgbà tá à ń bá ti ń bàbàrà àwọn nǹkan wọ̀nyí àwọn tó jẹ́ ìwọ ọba adẹ́dá yìí ọlọ́run ọba ọmọ bàbàrà wa náà lópin ìgbà tó bá jẹ́ pé àgbóyà láti talu ìwọ ọlọ́run ọba obìnrin olóbìnrin àtọkùnrin ọlọ́kùnrin wọ́n bẹ̀rẹ̀ sí fara wọn kọ́ ní gbangba èèyàn ó bẹ̀rẹ̀ ọtí mímu ó di ntọ́ gbalẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn ò tẹ̀ bìkítà mọ́ ṣìnà gbalẹ̀ débi wípé àwọn èèyàn wọ́n fẹ́ lè máa kíra wọn mọ́lẹ̀ gbangba kèé wá ṣe láàrin àwọn tí wọ́n jẹ́ èèyàn lásán gan àtàwọn èèyàn pàtàkì gan wọ́n tiẹ̀ máa ń fi ń ṣàyọ̀ọ́yọ̀ ní wípé torí pé ọ̀ lágbára rẹ̀ ló lè ṣe. àwọn fún alápèjúwe kan ní nǹkan bíi maybe nǹkan bíi thirty years ago táwọn onílù oníjó tí wọ́n bá ń bọ̀ tí wọ́n bá ti ń sún mọ́ mọ́ṣáláṣí tàbí ṣọ́ọ̀tì wọ́n kọ síbẹ̀ gbangba ni dákẹ́ ìlú àti ariwo ilé ọlọ́run ọba wà ń bí olùkàlùkọ tẹ̀sílò kò sí bí wọ́n ṣe nígbà tí Allah subhanahu wa ta'ala tó di wípé àìnítìjú látara mímọ́ bìkítà láti bàbàrà ìwọ ọlọ́run ọba tó fẹ́ bẹ̀rẹ̀ àwọn eléégún kan bẹ̀rẹ̀ sí wọn mọ́ṣáláṣí àwọn nílùú wọn máa kọrin bó kírun bó kírun nsọ mọ́ṣáláṣí nsọ mọ́ṣáláṣí béèrè bí àwàdà ó di wípé ntọ́jẹ́ ìwọ ọlọ́run ọba àwọn èèyàn bìkítà lórí rẹ̀ mọ́ yẹ yí pé ìwọ ọlọ́run ọba yìí àtàwọn àmì rẹ̀ ọ pàtàkì tá a bá ti bìkítà láti ta sí i kò sí ní tá a bìkítà bí ìgbà tá à ń kọ lẹ́tà sí ọba adẹ́dà ni wípé sèǹtòsè kò dẹ̀ sí ẹ̀dá kan tó lè dúró de sèǹtòsè ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé ìgbà tá à ń gbọ́ wípé wọ́n sọ pé àwọn mọ́ṣáláṣí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ti ń bẹ ní àwọn ibi iléeṣẹ́ ìjọba. Uh, wọ́n ń sọ pé torí wípé kí àwọn Boko Haram kọ́mọ́dé wípé wọ́n ń gbàbẹ̀ wọlé subhanallah kétékété wọ́n ṣe àlàyé àwọn táwọn ń bá jà àwọn òun ni wọ́n láwọn ń bá jà àwọn ọlọ́pàá àwọn law enforcement agents Boko Haram àwọn tí wọ́n dojú sùn jùlọ tí wọ́n bá yà bá ìdí tí wọ́n fi yà wọ́n máa ń sọ. So báràkì àwọn ọlọ́pàá mọ́ṣáláṣí wà ń bẹ̀ báràkì àwọn navy mọ́ṣáláṣí wà ń bẹ̀ báràkì sọ́jà mọ́ṣáláṣí wà ń bẹ̀ báràkì customs mọ́ṣáláṣí wà ń bẹ̀ immigration mọ́ṣáláṣí wà ń bẹ̀ àgbọ̀ wípé wọ́n á sọ wípé torí pé wọ́n ń páyà pé àwọn boko haram ọ̀ wọlé ká sọ pé gbogbo àwọn mọ́ṣáláṣí wọn ẹja ẹja wó wọn tí a bá ti rí gbọ́ pé security wa o security information wa pé ah wọ́n lè gbàbẹ̀ wọlé o kí ló yẹ ká ṣe ẹnikẹ́ni tí ó bá wọlé sáwọn iléeṣẹ́ ìjọba ká fírìsì wọn ká chẹ́kì wọn dáadáa tàbí ká sọ pé tọ́ fúngbà kan náà o ẹ jẹ́ á control ká fi àlà sí àwọn tí wọ́n máa wọlé ṣé orí bíbẹ́ wá lo oògùn orí fífọ́ ẹ jẹ́ á wọ mọ́ṣáláṣí ẹ jẹ́ á máa wọn subhanallah kí wá ṣe ẹnìkan àwọn èèyàn ọ̀dákẹ́ ẹ dákun o ẹ jẹ́ á kí ẹ tó sọ̀rọ̀ tán lọ́sàn kan òru kan ẹ bá ẹ bá ẹ bá yọ bulldozer ẹ bá wó àwọn mọ́ṣálá ilé ọba adẹ́dà subhanallah kí ló lọ́wọ́ bá sọ. wọ́n mọ̀ ní azulẹ̀mù ta ló jẹ́ alábòsí tó mọ̀mọ́nà masajidallah an yuzkara bisimilah fi fiha wasa'a fi kharabia kò sí ẹni tó jẹ́ alábòsí tó ẹni tó jẹ́ pé ó ń kọ́ dín pé ká ṣe ìrántí ọlọ́run ọba nínú àwọn ilé ọlọ́run ọba ọ̀wọ́n à ń gbé ìgbésẹ̀ láti ṣe kínni láti sọ̀dà ahoro kò sẹ́ni tó jálọ̀ bòsì tó tẹ́ni tó ṣe ròyìn àbòsí ọlọ́run ọba ìfẹ́ dùn ẹ̀ kì í fi bùn ẹ̀dá kankan ló fi sọ yí pé inni haramtu zulma ala nafsi mo ṣe àbòsí mo ṣe ní èèwọ̀ fórí ara mi waja'atuhu bainakum harama muharrama torí pé èmi ọba adẹ́dáhùn gan o ọba motomoto ni ẹnìkan wà nípò kọtọlọ ta ló fi síbẹ̀ ó ní àbòsí èmi gan tí mo dá yín ń èé ṣe ń èé gbé ọmọ ọba àfọ̀sùn wamallahu bizallami lil abid ọlọ́run ọba ẹ̀ sábòsí sí àwọn ẹrú rẹ̀ òun ló dá wọn la yusal amma yafal àṣegbé ni gbogbo ń tọ́lọ̀ bá bá ṣe lórí ẹ̀dá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní hmm, kí n ṣàbòsí òun mo ṣe lé wọ̀ fúnra ara mi tẹ́mi tí mo dá yín ọ̀bá fi lè ṣe ẹ gbọ́dọ̀ ṣe o tẹ́ ẹ bá ṣe ẹni tá a ṣàbòsí sí ìbá jẹ́ ọ̀tá ọlọ́run ọba ni ọlọ́run ọba lòun ọ̀gbà òun ọ̀nà ró lọ́fi jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n wọ mọ́kà mọ́ṣáláṣí kaaba ọ̀tọ̀ lọ́dọ̀ àwọn tí tí kọ́kọ́rọ́ mọ́ṣáláṣí wà lọ́wọ́ mọ́ṣáláṣí kaaba wà lọ́wọ́ ìgbà tó jíṣẹ́ lọ́sọ̀ àṣálà wọ mọ́kà padà wọ́n gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ but àwọn ni wọ́n ń ṣe atọ́kùn mọ́ṣáláṣí yẹn Osman bin Talha àwọn ni wọ́n ń ṣe atọ́kùn wọn mójútó mọ́ṣáláṣí láti gbà yìí ìgbà tó jíṣẹ́ lọ́sọ̀ àṣálà wọ kaaba ọgbà mọ́ṣáláṣí ọgbà kọ́kọ́rọ́ lọ́wọ́ wọn kí ló ṣe padà hmm? àwọn ènìyàn mójútó ọ̀dà padà fún wọn torí Allah subhanahu wa ta'ala sọ pé inna Allah ya'murukum an tu'addu al-amanati ila ahliha fa idha hakamtum bayna an-nas an tahkumu bil-'adl. ìwọ olúkálukú o ọlọ́run ọba pa yín láṣẹ pé kẹ́ ẹ fún un tẹ́ ẹ bá ń ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn ẹ ṣe pẹ̀lú déédéé lọ́fi wípé mọ́ṣáláṣí kan bẹ ní sáìdì Surulere mọ́ṣáláṣí ni wọ́n kọ́kọ́ kọ́ nígbà ọ̀ya wọ́n wá kọ́ ọ̀sìpìtù kan ó jìnà sí mọ́ṣáláṣí bọ̀ tí wọ́n bá ń pè mu ní mọ́ṣáláṣí àwọn èèyàn tí wọ́n wà ní ọ̀sìpìtù wọ́n máa gbọ́. ẹni tí ó lọ ọ̀sìpìtù ó ní wọ́n ń disturb àwọn patient òun ọba àwọn ọlọ́pàá ọba kí wọ́n máa lọ́ba kí wọ́n ọba kó àwọn ọlọ́pàá wa ó ń wo pé bàbá yìí kò ní owó tó òun dẹ̀ mọ̀yàn jùlọ. làwọn ọlọ́pàá bá sì ní mọ́ṣáláṣí wọ́n ní mọ́ṣáláṣí ń disturb hospital bàbá bá fi rere tán bàbá bá fi rere bẹnu lọ́ba pariwo pé tó ẹ̀yin mùsùlùmí o ilé ọlọ́run ọba ni o tí wọ́n bá yìí wo tẹ́ ẹ báyìí dákẹ́ ọlọ́run ó wọ ẹ̀yìn náà èmi ti ṣe tèmi làwọn yẹn bá dìde lọ́ba di court case adájọ́ tó dájọ́ kọ́lọ́hún ọba kọ́pọ́nlé láyé ní àtijọ́ gbìndàlìkíyàmù kí ni hukumu tó padà ṣe ó ní bí adìẹ ṣe lẹ́tọ̀ọ́ láti kọ àkùkọ bó ṣe lẹ́tọ̀ọ́ láti kọ anytime tí ẹnìkan kan ò lè di lọ́wọ́ àdámọ́ rẹ̀ ni àdámọ́ mùsùlùmí nù wákàtí márùn wọn sásìkò rẹ̀ kò sẹ́ni tó lè di wọn lọ́wọ́ rẹ̀ mọ́sáàsì ni wọ́n ti kì í hospital ò lè kọ́ di mọ́ṣáláṣí o kí wọ́n yà dá mọ́ṣáláṣí padà. là rọ ìjọba o kí wọ́n tún àwọn mọ́ṣáláṣí yẹn kọ́ padà kí wọ́n pààrọ̀ wá sáwọn mùsùlùmí nù security measures àwọn ni wọ́n lágbára láti ṣe léyìí tí wọ́n bá ṣe wọ́n kẹ̀rẹ̀ nu can take security measures pé jàgídíjàgan Islam ẹ̀ sẹ̀sìn jàgídíjàgan ìdàlóru ẹ̀sìn Islam ẹ̀ sẹ̀sìn dídàlóru Islam ni wọ́n fi débẹ̀ o torí pé wọ́n jẹ́ mùsùlùmí la fi tì wọ́n lẹ́yìn o kì í wá ṣe wípé àwọn ìwọ̀ Islam tá a gbọ́dọ̀ ta lò mùsùlùmí ni wàá máa ta lù àwọn tí yẹ ṣe mùsùlùmí wọ́n wà ń bẹ̀ nígbà kan wọn ò torí pé àwọn ìṣe mùsùlùmí kí wọ́n wá talulé ọlọ́run ọba masjid ọ pàtàkì gbogbo mùsùlùmí tó bá gbọ́ eléyìí kó má banújẹ́ torí wípé tó bá banújẹ́ ọ̀bàbàrà àwọn ìwọ ọlọ́run ọba àwọn àmì ọlọ́run ọba lórílẹ̀ kí wọ́n dẹ̀ banújẹ́ kí wọ́n máa pariwo síta gbogbo ògbésẹ̀ tí wọ́n bá lè gbé láti dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀ pẹ̀lẹ́tò ọ̀pọ̀ tẹ̀lé bó ṣe rí náà ní kankan ẹni tó bá sọ bẹ́ẹ̀ yóò kó tiẹ̀ àbòsí èsè ń téèyàn kún lọ́wọ́ ọ̀kan nínú àwọn ọmọ ìyá ní US àwọn ọmọ Eritrea wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀gá kan wọ́n wá gbà yìí wọ́n ní mùsùlùmí làwọn ibi tí wọ́n ti máa ọ̀gá bá wò wípé a àsìkò yẹn owó oṣù wọn sásìkò zura àti asri òun ọ̀yọ́ kú torí pé wọ́n lọ kírun ọ̀rọ̀ bá ti lé ẹjọ́ nígbà wọn dájọ́ adájọ́ ni nígbà wọn fi fẹ́ gbaṣẹ́ ṣé wọ́n sọ síbẹ̀ pé mùsùlùmí làwọn wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́n gba wọn ti sọ pé mùsùlùmí làwọn provision àsìkò ìjọsìn wọn ti ń bẹ láàrin rẹ̀ òṣìṣẹ́ gbọ́dọ̀ iléeṣẹ́ gbọ́dọ̀ mójútó wọn gbọ́dọ̀ fún níwọ̀ wọn ó wàá lè jẹ́ pé o àsìkò tí wọ́n bá lò yẹn o bóyá wọn ò san padà nígbà wọn bá kírun tán o business ibi iléeṣẹ́ nìyẹn ṣùgbọ́n kẹ́ ẹ wá yọ owó wọn tó jẹ́ pé a tí wọ́n ti sọ fún yín tẹ́lẹ̀ láti pilẹ̀ pé mùsùlùmí làwọn tẹ́ẹ̀dẹ̀ sọ wípé tọ̀ ẹ jẹ́ mùsùlùmí o ìrun yín o ẹ wà nǹkan kẹsẹ sí o tó bá wù wọn kí wọn gbà tí wọn bá ẹ sọyún ẹ gbà wọn bẹ́ẹ̀ ẹ dá gbogbo owó tẹ ẹ yọ wọn ẹ dá padà fún wọn o wọn padà dá fún wọn ni kì í wá ṣèyún wọn nìkan wọlọ́ọ̀hì kọ́mọ mùsùlùmí ó borí tó bá ti bàlágà tí ò bá ti bàlágà ká bora fún ká borí fún torí wípé kó lè mọ́ lára títí kó tó dàgbà ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí gbogbo iléeṣẹ́ tó bá wà gbogbo ibikíbi tí ń bá ń gbé ká ṣètò ilé ìfún ọ̀rọ̀ yẹn ni àti wọn á gbọ́ pé wọ́n ní àwọn ọmọ mùsùlùmí ò gbọ́dọ̀ borí ní gbogbo àwọn iléèwé ìjọba subhanallah kèé tún wá ṣèyún nìkan wọn ò gbọ́dọ̀ kírun kèé tún ṣèyún nìkan tí wọ́n bá wá tún jáde nínú iléèwé tí wọ́n bá borí ẹ gbọ́dọ̀ wọ́n tún wá dẹ àwọn àwọn àwọn olùkọ́ wọn síta ẹ máa túṣọ lórí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ìgbà tó jẹ́ pé ìsìláàmù lẹ fẹ́ bájà wọ́lọ́hì lil ìsìláàmù rọ́bàrà yàmi ìsìláàmù ọba rẹ̀ ń sọ ẹnikẹ́ni ní òun ó islam àtàwọn mùsùlùmí nílẹ̀ yìí tàbí lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé kọ́lọ́hún ọba bá gbógun ti gbangba gbogbo ẹnikẹ́ni tí máa ń tara fún islam ní gbogbo bíkíbi lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé kọ́lọ́hún kọ́ máa bá a gbé bùkátà rẹ̀ sí rọrùn káwọn olórí ó ṣọ́ra o ìbẹ̀rẹ̀ àṣìṣe díẹ̀ ni o gbogbo mùsùlùmí ibikíbi tí wọ́n bá wà kí wọ́n máa pariwo kí wọ́n máa sọ síta ìbànújẹ́ wọn lórí gbogbo tí máa ń ṣẹlẹ̀ ọ̀ràn yẹn ni. hurmatullah àlélẹ́ àwọn ọwọ́ ọlọ́run ọba lélẹ́ téèyàn ò tálù kí mùsùlùmí wa máa fẹnu sọ wípé ẹ tí wọ́n bá délé kí wọ́n pa gbogbo ẹ̀ pọ̀ mùsùlùmí tí ń pa gbogbo òrùn pọ̀ kì í ṣe mùsùlùmí tó dángájí ẹni tí ọba bìkítà níbi ìwọ ọlọ́run ọba kò ní bìkítà níbi ìwọ èèyàn. ó pàtàkì a gbọ́dọ̀ máa rán gbogbo àwọn tá a bá súnmọ́ wọ́n wà níjọba ni o wọ́n wà nípò ni o gbogbo ibi tí wọ́n bá wà ìwọ ọlọ́run ọba àìtàlù èèwọ̀ ni torí wípé ẹni tó bá ta lu ọlọ́run ọba ọlọ́run ọba ó mú yóò mú ní kọ̀rọ̀ yóò mú ní gbangba ló fi jẹ́ pé gbogbo wa táwọn aṣáájú máa ń ṣàdúà wọn ni tọ́ ẹnikẹ́ni tí ó ga tó jẹ́ pé látara gíga rẹ̀ òdodo ẹ̀sìn Islam ó mókè kọ́lọ́wọ́n bá bá gbéga ẹni tó bá yẹ pé látara gíga rẹ̀ yóò wá máa talu Islam kọ́lọ́wọ́n ọba kọ́ba rẹ̀ ńlẹ̀ gbogbo ẹni tí ń bá ń pètò wípé kí Islam ọlọ́ọ̀lẹ̀ tàbí kí mùsùlùmí ọlọ́ọ̀lẹ̀ kọ́lọ́hún ọba kọ́ba rẹ̀ ńlẹ̀ náà wa ghiratuhum àwọn salaf àwọn ẹni rẹ̀ tí wọ́n kọjá lọ wọ́n máa ń jowú idhan tuhikat hurumatu hurumatu tí ìwọ ọlọ́hún ọba ọgbà rẹ̀ ọba di pé wọ́n ń fàya ìmọ̀ máa jowú kí ni tùmọ̀ jíjowú yìí ni wípé wọ́n èé fi gbà láàyè wọ́n èé fi fún wọn ò ní dákẹ́ wọ́n máa pariwo tó jagbára wọn lọ wọn ò fi sínú kònóòtù wọn máa bẹ lọ́wọ́n ba wákàtí márààrún tí wọn bá ti dìde ní rúkú ní raka àgbẹ̀yìn báyìí wọn tẹ̀wọ́ sókè àtó wọn mú o ìwọ lọ dẹ̀ ní tí wọn bá ń ṣe ń tọkọjá àlà ká má digun pẹ̀lú wọn bá a digun wọ́n lọ́wọ́n ba ló lè mú wọn bá a mú wọn. irinṣẹ́ kan irinṣẹ́ kan tó wà àwọn tí wọ́n jẹ́ amòfin wọn tọ́já wípé wọ́n mọ̀ wípé gbogbo kínní ìfi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dùn fundamental human rights mùsùlùmí lẹ́fẹ́ violate tí wọ́n já agbẹjọ́rò mu tí wọ́n já mùsùlùmí kí wọ́n dìde kí wọ́n sa gbogbo ọpá tí wọ́n bá sa tí wọ́n bá kúlé lórí jihad ní fi sabilillah kọ́lọ́mọ bá mọ́sá fún wọn ṣe. now wa nusratu dinillah wa shar'i wọ́n máa ran àwọn ẹni retí wọn ti kọjá lọ tí gbogbo wa gbọ́dọ̀ jọ wọ́n máa ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ni àti òfin rẹ̀ èyàn ní wípé kí wọ́n tó ṣe gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ dáwọ́lé ní tí wọ́n béèrè ní wípé kí lọ́lọ́run ọba sọ lórí rẹ̀ ibi tó bá ti jẹ́ àlà ọlọ́run ọba wọn ò ní kọjá lẹ̀ ìtọ́lọ́run ọba bá ṣe paláṣẹ wọn ni wọ́n tẹ̀lé ọ pàtàkì gbogbo kòtọ́ bá wà ìsìláàmù òfin ọlọ́run ọba ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́run ọba ò gbọ́dọ̀ tọwọ́ rẹ fàyà ẹ̀sìn ọlọ́run ọba ò gbọ́dọ̀ tọwọ́ rẹ lọlẹ̀ láàrin ìyàwó àtọkọ ọkọ síyàwó bàbá sọmọ ọmọ sí bàbá ọ̀gá asẹ́ sáwọn ọmọọṣẹ́ ọmọọṣẹ́ sáwọn ọ̀gá olórí àti àwọn ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn tó lórí ìwọ olúkálukú a gbọ́dọ̀ fún ní bọ́lọ́hùn ọba ṣe sọ tí wọ́n fi sọ pé a ah! báwo ni tí ń ṣe dà báyìí ah! mùsùlùmí ni wà ọlọ́run ọba ló sọ pé a gbọ́dọ̀ ṣe báyìí a gbọ́dọ̀ ṣe báyìí a gbọ́dọ̀ ṣe báyìí ọkọ̀ dandan lè di gbogbo mùsùlùmí nusratullah wa shari'ihi ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ọba lọ nusratu dinillah ìmọ̀ràn ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ wọ̀ṣẹ́rẹ̀ àtòfin rẹ̀ gbogbo ń tọ́ bá ṣe haramu ni fún ọ wípé kọ́ ọ dáwọ́ ni e tọ́ ọ bá ti mọ òfin ọlọ́run ọba lórí rẹ̀ tọ́ ọ bá ti wá wá òfin ọlọ́run ọba lórí rẹ̀ ọ gbọ́dọ̀ kọjá àlà ọba adẹ́dà ọ gbọ́dọ̀ wà lẹ́nu àlà rẹ̀ eléyìí ní páyọ̀ ọlọ́run ọba náà. wa kathratu ta'zimihim li hurumati al-muslimin. wọ́n á dẹ̀ máa kún fún ìmọ̀ bàbàrà ìwọ àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn látara pé kí ni kí ló jíṣẹ́ náà sọ àṣàlám sọ almuslim akhu lè muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ni kò gbọ́dọ̀ sàbòsísì kò gbọ́dọ̀ yẹpẹrẹ rẹ̀ kò gbọ́dọ̀ fi ṣe ẹ̀yẹ kò gbọ́dọ̀ kó nira ba kò gbọ́dọ̀ tàn kò gbọ́dọ̀ sólókọ tí ọ̀fẹ́ kò gbọ́dọ̀ dẹ́tẹ̀ mọ́ kò gbọ́dọ̀ yẹn jẹ wípé gbogbo ń tá i sọ yìí kọ́ wá ṣe é pẹ̀lú ẹni tí ì ṣe mùsùlùmí ọjẹ́ ẹ̀tọ́ o rárá ṣùgbọ́n eléyìí ni ó fi jẹ́ pé ńgbà tó bá ti di ara tó ti di ṣe sí tó ti dìwà kò ní í ṣe sọ́mọlà kejì náà ọ pàtàkì ní gbogbo wa. ọ̀n yẹpẹrẹ rẹ̀ ó ń fojú tẹ́ḿbẹ́lú wò haramu ni ọ̀n yẹyẹ rẹ̀ haramu ni ọ̀n tàn haramu ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni man ghashana falaysa minna alimakuru wa khida' ẹni tó bá kò sí lára wa kì í ṣe ṣe sí mùsùlùmí ète àtẹ̀tàn ìṣesí ọmọ nání èyàn tẹ̀yàn ọmọlàkejì ọ̀fẹ́ tajà àbùkù wà ń bẹ̀ ọ̀jẹ̀ kẹ́ńtọ́ ọ̀fẹ́ tà fún ọmọ wípé kínní ìlàbùkù báyìí o tọ́ba fẹ́ rà fẹ́lẹ́ rà tọ́ba lóun ọ̀rá owó rẹ̀ káwọn tuntun owó rẹ̀ ṣe fẹ́lẹ́ rà ṣùgbọ́n kọ́ wá kọ́ dẹ́jẹ kọ́ tẹ́wọ̀ haramu yìí. ọ̀ gbọ́dọ̀ purọ́ fún irọ́ haramu yìí àgbọ́dọ̀ purọ́ òdodo la gbọ́dọ̀ sọ ọgbọ́dọ̀ ránṣẹ́ lórí òdodo tó bá fẹ́ ṣe bàjẹ́ ọgbọ́dọ̀ kọ fún ọ̀ràn yẹn ni gbogbo mùsùlùmí tó bá wá kú ọgbọ́dọ̀ sì ń lọ láti lọ kópa níbi bá ṣe sùtúrà rẹ̀ bó bá sín tó bá ṣe hamdala tó sín tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ kì yarhamakallah kọ́sàdúrà fún gbogbo eléyìí ìwọ ni tó pàtàkì lórí mùsùlùmí bá jóbìnrin tó o bá darí o gbọ́dọ̀ rọra máa tẹsẹ̀ mọ́rìn fún tó bá fẹ́ wà nínú òkè ìṣòro o gbọ́dọ̀ ránṣẹ́ kí aburú ọmọ tàbá tó bá wà ní tó bá wà níbi iṣẹ́ tí ó di wípé àwọn obìnrin àtọkùnrin wọ́n ń wá síbi iṣẹ́ yín tó o bá fẹ́ fún ẹni tó jóbìnrin lẹ́tọ̀ọ́ ọ gbọ́dọ̀ fún un ní ìwọ tóbìnrin yàtọ̀ sí tọkùnrin ní nàbíyúlá Musa sallallahu alaihi nàbí náà àlẹ́ gbàtọ́ra àwọn ọmọ obìnrin méjì níbi tí wọ́n ti ń pọn mi àwọn ọba wọn pọn mi wọ́n dúró sẹ́gbẹ̀ kan gbàtí gbogbo àwọn èèyàn pọn mi tán ó bí wọn léèrè ó ní man khatbukuma kí ló ṣẹlẹ̀ sí kí ló ṣubú jẹ́ yìí àkọ́kọ́ kò yẹ jáde kẹ́ jáde èkejì gbogbo àwọn èèyàn ń pọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n a kí ni wọ́n kọ́kọ́ dá lóhùn wọn ò dá lóhùn wípé a ìdí táwọn ò fi pọ́n mi nì ìkéṣe tí wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nu wọ́n ní a mọ̀ pé kò yẹ ká jáde n tó mú a jáde ni bàbá wa ti dogbo kò sẹ́ni tí ó ràn án lọ́wọ́ àfàwa náà ó rí pé ńgbà tá a jáde àròpọ̀ máwọn èèyàn ni àrọ̀ ara sẹ́gbẹ̀ẹ́ kan àfúnra wa ní ìwọ̀ àti ọ̀wọ́ rẹ̀ tọ́lọ́wọ́n bá ní kí a fúnra wa gẹ́gẹ́ bí obìnrin òfìjẹ́ pé gbogbo àwọn obìnrin wa ti necessity pé kí wọ́n lọ ṣiṣẹ́ ń ta tọ́ba necessity lè ṣẹlẹ̀ dọ̀rúrí lè ṣẹlẹ̀ pé kóbìnrin jáde kọ́ lọ ṣiṣẹ́ tí nǹkan bá di tọ́ba di tí o sì tata lójú yányàn tí o fi jẹ́ pé tọ́ba ní kóhun ojókòó lé aburú inú lé jókòó rẹ̀ gan yóò burú ju pé kọ́ lọ wá jíjẹ mímú ń ta lọ but kọ́mọ̀ wàá sọ wípé torí pé wọ́n gbà ń láàyè pé kó wọ́n jáde kọ́ wá tú ìwà àtọwọ́ ara rẹ̀ kó tú dànù la ó gbọ́dọ̀ fúnra rẹ̀ lọ́wọ́ kó bora kó ṣe dáadáa kò gbọ́dọ̀ jáṣà ó gbọ́dọ̀ ṣe pẹ̀lú tìjú látara bẹ́ẹ̀ ọlọ́run ọbọ̀ fọwọ́wọ́ pàtàkì gbogbo àwọn elétò ọ̀ràn yẹn ni pé kí wọ́n fọwọ́wọ́ jẹ́ pé tọ́ba lóyún tọ́ba bímọ wọ́n fún ní maternity leave wọ́n fún lásìkò tọkọ rẹ̀ bá kú wọ́n fún lásìkò láti lọ kẹ́dùn gbogbo eléyìí ó pàtàkì jà fún àwọn nǹkan yìí ẹ̀tọ́ wa ni a dúró lé lórí tí mùsùlùmí bá dákẹ́ lórí eléyìí èèwọ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ dúró lórí eléyìí ọ̀nà tiwa rẹ̀ a ṣe kíni a defend ẹ̀ ó ní gbogbo ìgbà náà. wa mahabbatul khayri lahum kí a máa fẹ́ dáadáa fún gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn tá a bá ti gbọ́ yìí pé ah aburú kan ṣẹlẹ̀ sí wọn gbogbo ibikíbi tí wọ́n bá wà a lè dọ̀hùn ká mú kó èyí tó kéré jù tá a lè ṣe ò ní í pé kí ọkàn wa bàjẹ́ lórí aburú tó ṣẹlẹ̀ sí wọn ká wá máa fẹ́ dáadáa fún wọn lẹ́yìn eléyìí ká máa ṣàdúrà fún torí wípé kí ni àdúrà tá a ṣe fọmọ ẹ̀yà wa lẹ́yìn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ọlọ́run ọba fi màláìkà kan tì ní tí ó máa sọ pé àmì àtiwọ́ náà ọlọ́run ọgbọ́ bùkátà tiẹ̀ náà ló fi jẹ́ pé kò sí ti nínú nǹkan tó jẹ́ pé máa mú kádùn èèyàn ó tètè gbà ó ní ọmọ làkejì kọ́ ọ máa ṣàdúrà fún un kílẹ̀ rí gbogbo nta sọ yìí náà. qala Allahu tabaraka wa ta'ala. ọba adékè ọlá ń sọ báyìí wípé. wa man yu'azzim sha'a'ira Allahi fa innaha min taqwal qulub. náà àwọn àmì ọlọ́run ọba níwọ̀ ní èèwọ̀ lẹ́tọ̀ọ́ tọ́lọ́run ọba ní ká fún ọmọ làkejì nínú àwùjọ báyìí àti àwọn ìwọ̀ tọ́lọ́run ọba ní ká fún òun ká fún lé òun ká fún àwọn èèyàn òun gbogbo ìgbà tá à ń bá ti ń bàbàrà rẹ̀ pàtẹ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ dájúdájú eléyìí wà nínú tí máa ń mú kéèyàn ní ìpayà ìpayà ọlọ́run ọba ìyí máa kóyàn ró tí ó fi jẹ́ wípé kí ni èyàn ò ní lè gbóyà lórí ìbàjẹ́ ìpayà ọlọ́run ọba sì wẹ̀ kéèyàn bá ti ní gbogbo òkè ìṣòro téèyàn bá wà nù rẹ̀ ọlọ́run ọkùnrin rẹ̀ kì í ṣèyàn nìkan ìpayà ọlọ́run ọba ní jẹ́ kéèyàn jẹjà láyé kéèyàn dẹ kó ní road kéèyàn ó lé àkóyọ nínú ewu ń jọ̀gbìn dà kíámà. ala tarki nifaq النفاق بحيث تتساوى سريرتهم وعلانيتهم في الخير